ká wá gbé wọnú ara wọn. so kí àwọn tó máa ń gé ṣò náà kò rẹ́dì toró pọ́síbù kí wọ́n rí ìtàn máa gé fáwọn ọlọ́pàá tí ó ń bá wọn ṣiṣẹ́. so orin yẹn ń kọ lọ ní ṣá ẹ jẹ́ kúrò ń bẹ̀ mi mọ̀ pé mo lú ẹ̀ mo rò pé mo pa ni mélòó ni àwọn ènìyàn tó wà nínú ayé yìí tí Lizzy ti gbẹ́sẹ̀ lákàùntì wọn lórí orúkọ wo la lè fún náà ṣé ká fún ní balógun Lizzy Anjorin ni àbí kíta la lè fún àti ẹ̀mọ̀ bóyá balógun ni ká fún ní bíbá ṣọ̀run ní bíbá ṣayé ni Lizzy alpha sọ fáwọn wèrè warriors yẹ pé lédì tẹ máa ń fojú di tó máa ń ṣe ìjèṣà ní èrè tẹ rò pé ó ń dẹmọ mi ṣàlàyé fún wọn ṣé o rán lọ́yẹ̀ wá lánàá àbó ràn lọ́yẹ̀ wá kí ló dé ṣé kò sówó ni madam idumota ẹ ṣeré jàre ìyá mi madam idumota ni ṣé ọkọ̀ jẹpo lọ́yẹ̀ lánàá ni àbí kí ló ṣẹlẹ̀ ah tí ó bá ń ṣe mọ́mì mi ó yẹ kí n tún gbànàdà kèsì dìde irú ẹ̀ yìí ó yẹ kó o ṣẹjọ́ tó máa fi ṣanku ni èmi bẹ́mi ṣe wà wò mo fọ́ náà ṣẹlẹ́rìí ṣì ń gbá kò ní jábọ́ lápò mi ọlọ́run mo láwọn tí mo lè sunkún sí lọ́rùn àwọn ọ̀rẹ́ bàbá mi ni máa pé wọn máa sunkún sí ọ́n ti dàgbà ó bọ́ ọ́ sì máa dúró tì mí lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ nígbàlà ni ó ti understand ó ṣe ó yí ẹ so now etí tó bá ń gbà lọ ó yẹ kó máa gbà bọ̀ jẹ́ káráyé mọ̀ pé mo nà yá ẹ mo wí ni ẹ ok so kó dẹ try láti jẹ́ kí lọ́ọ̀yẹ gba kí náà máa ń pè ná judgement yẹn kó lọ gbà fún ẹ kó kà ságbárí ẹ so next time kó shine face ẹ ok next time kó shine face ẹ o ti understand mi ì sí lára àwọn jẹ́ ní ti ẹ̀ dárúkọ mi ì ń ṣe fọlá o kí ni mo sọ fún ẹ mi ò kì í ṣe fọlá Tinubu ìyẹn lohun ẹ̀ tí ń rìn nísìnyí mo wá lọ ó wá òun mí kí àfitì bá ń dẹmọ lókù o ti understand so tán bá bí ìyá ẹ̀ rè bí mo tún ṣe dúró lénìí mi ní nǹkan kan fowó ṣe lọ́wọ́ ẹ̀ tán bá bí ìyá ẹ̀ rè kó pè mí ni tó bá fẹ́ wá wàhálà ọ̀ kò sọ lórí iṣu ẹ̀ kò fẹ́ fún mi lówó kan sínsìn mo lè fún ẹ padà o ká tún jọ ṣe mí mo fẹ́ dán ẹ wò again àánú o máa ṣẹjọ́ kú ni o ò ní nísinmi nínú ayé Ko sọ fún mi ní pé o fẹ́ fún mi ní common twenty thousand kí n má káùntì wá kó o tún lọ lo àwọn ọlọ́pàá tó máa ń lo àwọn táyé wọn ti bàjẹ́ nínú ọlọ́pàá tán lè ṣoríire tọmọtọmọ wọn wọn ò ní níláárí wọn ò ní rọ́nà gbégbà Nigeria police àwọn Nigeria's police tó ń ṣiṣẹ́ ibi fún mi mo nǹkan tó kan àwọn pólíìsì nínú ọ̀rọ̀ fúrákàsì ṣé wọn ò ní dátà mo ń béèrè ni ṣé wọn ò data táyé wọn bá bàjẹ́ ìtàn ṣiṣẹ́ fún yín tí wọn bá ní dátà ní kán wá gbégbá báràkà máa dáwó fún wọn kán máa ra dátà kán wá join fracas kán wo bá a ṣe ń búra wa kán wà tìgbà tá a ti bẹ̀rẹ̀ kán lọ ṣe fine dis kí ló forí burúkú kí ló fòṣì kí ló fa wèrè ah Lizzy ayé ẹ bàjẹ́ gan èmi ò tiẹ̀ mọ̀ pẹ́rù èmi yìí èmi tiẹ̀ rò pé ah ó já mọ́ nǹkan kan wèrè lójọ́ lọ́yà tó ń lo gold tiẹ̀ lé ló ṣe bàtà bíi bàtà kọ̀ọ̀kan ló ń wọ kọ̀ọ̀kan ṣù láyé tá a wà kọ̀ọ̀kan ṣù ẹ mọ kọ̀ọ̀kan ṣù tíwájú ẹ máa ṣe báyìí òun ni lọ́yà ń wo ló ń wọ̀ kiri egbére nínú lọ́yà. ayé ẹ ti bàjẹ́ o ti fowó ṣẹjọ́ tán onírègbè Lizzy Anjorin ẹlẹ́sìn nínú gbogbo celebrity wọ́n ló ṣe ẹ̀sìn ayé ju ẹ̀sìn awọ́rò ni a máa ta lé a ní lára àwọn léèsì kan tó polówó ní àná lára àwọn léèsì kan tó polówó lánàá mọ́mì mi kan sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n ti wọ léèsì yẹn sí ọ̀nà àwọn ti lò ó sìn it's over seven years ago wọ́n sẹ́ǹdì fọ́tò wọn sí mi mo lè bójú wọn kí n fi ràn yín sìn tí n bá máa ṣe màá kọ́kọ́ lọ screenshot ẹ̀ wá lọ́dọ̀ ẹ̀ náà màá wá gbé e sẹ́ra wọn màá fi ràn yín bí over seven years ago àwọn onúdùmọ̀tà ló àlọ́ra léèsì fáwọn tó poní nínú ayé àtọ̀ náà sí bí ò tiẹ̀ tọ́ náà sí á bá wọn fi kí náà ti ń porúkọ ẹ̀ á bá wọn lẹ stone mọ stone ìyẹn ló máa ná rà níbi tó ti lọ jalè ninety something thousand yẹn ṣé ninety one ni nǹkan tó máa ná rà ń bẹ̀ yẹn nìyẹn á wá bá wọn lẹ mọ́ olè àwọn ẹgbẹ́ tó ń Dubai náà ti máa ń bá wọn ṣe ọjà wọn wọlé tó máa nájà wọn ti dé ìwà gbádùn mọ́ta lọ wà wéré bí ẹlẹ́hà wo bọ́nà ṣe fi ẹ́ ṣe ẹ̀sìn o ní nǹkan kan tó fẹ́ fayé ẹ ṣe ju kó má ṣẹpẹtẹ́rì ìwọ gọ́ngọ́dẹ̀ ló ṣẹpẹtẹ́rì jù nínú ayé ìwọ tó rèéyàn gidi pẹ́ tó rọkùnrin kawó lé ẹ lọ́wọ́ tó yẹ pé wọ́n ló ń bọ́kùnrin báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mi ìfẹ́ pẹ́ lórí kéèsì ẹ̀ because èmi ò bẹ́ẹ̀ náà rọ̀ toró lórí burúkú ní agékò èjò ni ẹ́ òkú ní nǹkan ò ní lárí ò ní nǹkan tó fẹ́ ṣe ju kó o jà lọ o ò sí láwọn ara wọn sẹlẹbírítì gidi o ò rí àwọn ẹgbẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ oníkálukú wọ dírẹ̀sì ẹ̀ tọ́wọ́ ẹni tó wọ ẹni tí dírẹ̀sì ẹ̀ fáńgbá àti ẹ̀rí ẹ̀ ń bẹ̀ ìwọ ń wọrú yẹn àfi kó kó sírò àti bùbá kó kó gbèdì àwọn oní ìdí kò ń ṣe ìdí irú ìkàbíkẹ́ jagaba máa ń wọ̀ o títí ẹ̀ ẹ mọ àwọn silicon silicon tó máa tún ṣe oyún ẹ̀ òun ni Lizzy máa ń wọ̀ silicon gidi ìdí yẹn á pẹ̀ka báyìí ni. alpha kò ní dáa fún ẹ kò ní dáa fún ọlọ́pàá tó bá ní kí n má ṣe ṣó fún ẹ kí n má bú ẹ ayé ẹ máa bàjẹ́ ni ọlọ́pàá yẹn ó máa ṣán kó máa gbé gbogbo ọmọ ẹ̀gbìn ni àdàbí tó bá bú mi tó bú bàbá mi tó bú ìyá mi tó bá ti bí ìyá yín rè tí má ti dé nàìjíríà ẹ ṣorí burúkú orí burúkú máa jẹ́ ti yín ni mo máa sọ fún yín eré lẹ́pẹ́ èmi naija babe abẹ́yà wèrè torí kí ni ìwo lórí burúkú adábí tó bá jẹ́ wípé ọjọ́ tó o pè mí pé o fẹ́ fún mi lówó mi sọ fún mi pé torí kí ni o ò sọ fún mi pé kí n má bẹ sọ̀rọ̀ ẹ o ṣé mi ò lè fún wọn ní nǹkan ni sísà tèmi ni wọ́n jẹ́ o olórí burúkú tó bá ti ń báyàn ṣe kẹ́ni yẹn funra sí ẹ tó bá ti ní o fẹ́ fún wọn kọ̀ọ̀kan funra fún ẹ ó wá owó ìdọ̀tí ó sọ̀rọ̀ one million ó di fifty thousand ayé ẹ ti bàjẹ́ bébì ó ti ṣòfò nínú ayé ìwọ tó lọ ìdúmọ̀tà tí mete tó tó káàdì mẹ́tẹ̀ẹ̀ta atm mẹ́tẹ̀ẹ̀ta kò mówó jáde kò powó lẹ́nu kò sẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ atm kò nẹ́jẹ̀ lẹ́nu kò lówó lẹ́nu kò lẹ́jẹ̀ lẹ́nu in fact o mi o si lẹ́nu ẹ̀ ó gbẹ tira tira aláwìn òpònú ló ẹ̀ṣẹ̀ wá san ninety one thousand fún ẹ tí ò bá sí lọ́jà bẹ́ẹ̀ yẹn ń kọ́ bó ṣe máa dẹ̀ mọ́lẹ̀ bí wèrè tó ti jájà nìyẹn wàá wá sórí social media ò ní borí wàá wọjà wàá borí wàá lọ sí kóòtù wàá borí ó yá ó yọjú sí kóòtù tọ̀dọ̀ mi tá a ṣe ṣe tó ò yọjú ó yọjú ọlọ́run jù ẹ́ tó jẹ́ pé Ah, ẹni tó bá ní kéèsì ah, yáyáyá o àwọn eléyìí tutù jù pẹ̀lú ẹ̀bẹ̀ la fi yanjú ẹ̀ if not gan wọ́n ti fẹ́ jáwọ́ tipẹ́tipẹ́ èmi ni mò ń kísẹ̀ èmi ni mò ń kí pé mi ì ní gbà ó máa dùn mí gan mi ì ní lè sùn mo gbàdúrà kó o ṣe fún mi má wọrí èyí tí mo lọ nàìjíríà yìí mo máa ṣe account tí má ti lọ nàìjíríà next one account tèmi so anytime pè mí pé o fẹ́ fún mi lówó kó gbẹ́sẹ̀ lákàùntì mi má bẹ ṣẹjọ́ ò ní ṣerú ẹ̀ mọ́ wá ṣẹjọ́ kú ni mo mẹ̀tọ́ mo mọ right mi ìgbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mo mọ àwọn màmá mi tán ní ẹjọ́ ọlọ́màjàrọ̀ mo ní àyín àti ta ni ṣé kí n wá lọ bẹ wèrè ni kéjọ ọkọ ìyá mi bá ń gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì alpha market final judgment. a ti gbà àtìgbà tí sì ti da tẹ́bìrìtì ti da ni mo ti kọ́kọ́ ṣe ṣó tí mo sọ fún yìnyẹn lọ́yẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ tí kú ń gbọ́ tó fi ń ṣe aṣọ lórí ẹ pé mi ì mọ jọ́ọ̀jì rí láyé mi mi ò in fact ìlú tí bàbá yẹn ti wá mi ò mọ̀ ṣe ni bàbá yìí ló gbé ọ̀rọ̀ ló gbé ọ̀rọ̀ ìyá mi sórí ibẹ̀ ni pé wọ́n mọra rí it's good to be good wọ́n ní who is the lazy self who is the olórí burúkú lazy self tó o bá fẹ́ ṣèkà fáwọn èèyàn àkáǹtì tó wà lẹ́kọ̀ọ́ ìwọ ń gbẹ́kọ̀ọ́ ẹni tó ní àkáǹtì ń gbẹ́kọ̀ọ́ wàá lọ sóṣogbo wàá lọ mú kọ́tọ̀dà ẹ máa fi gbẹ́sẹ̀ lórí àkáǹtì alákáǹtì ẹ̀rí páyé yín ti bàjẹ́ ẹ̀ lè nísìmí ẹ̀ lè dàgbà Lizzy kò sóhun tó tara ẹ jáde tó máa ọjọ́ orí ẹ̀ tó máa tó ti tìyá mi nílé ayé yìí àfi tí ò bá sí ọlọ́run lókè àfi tí ìyá mi bá mú ẹ torí torí fọ́tò ẹ báyìí tó mọ̀ pé mi àti ẹni jà báyìí àbí ìyá mi mọ̀ pé o pè mí rí pé mi àti ẹ sọ̀rọ̀ rẹ̀ tí ìyá mi bá mọ̀ sí òun ló kù tí ìyá mi ò bá mọ̀ sí wàláì kò sí nǹkan abẹ̀mí inú ilé ẹ tó máa tọ́jọ́ lórúkọ bàbá àti nítorí àti ní ti tẹ̀mí mímọ́ ìwọ olórí burúkú olòṣì eléṣù mo wá tún fún ẹ lówó yẹn mo tún fèlè sí lórí mo fún ẹni tí kókú lọ kárùn lówó yìí ó ti máa ná because ó lọ sọ́jà gan ká ní ní irú one fifty tí mo fún ẹ lọ́jọ́ yẹn àbẹ́lò mo tiẹ̀ fún ẹ tó bá wà ní àkáǹtì ẹ wọ́n ní sọ ẹ mọ́lẹ̀ tó yẹ pé dìdìrín ló máa wá sanwó ìwé lébi tó yò ìwọ tó yò tó yò tíwọ náà fẹ́ ṣe bí èèyàn tó fẹ́ ṣù ààrẹ mo ti support ẹ ò nídìí láti sọ pé o fẹ́ fún o ò ní fún yàn nǹkan tó ò ní tó o bá téèyàn bá ti nágbára nǹkan nìkan yẹn máa ń káyàn lára o ti ń ṣe ṣé o ti ń tamọ́ sista jókòó tá dé ṣé o rò páǹtí jókòó tade máa dẹ lóhùn ìwọ tó ti ya wèrè ìwọ tó ti yọ olórí burúkú mélòó mélòó láwọn sẹlíbírìtì tó lè máa rí irú àǹtí jókòó tade ẹ pé irú àǹtí jókòó tade ẹ lòún fẹ́ ta sí tó bá ti ẹ̀jú ẹ lọ lọ́jọ́ orí ṣé ó yẹ kẹjọ wà ní the same level ni ṣèbó yẹ kí level ti high ni ṣèbó yẹ kó náwọn àwọn tó máa máa bá tó pa àwọn tó yẹ kó lè máa ṣe ṣòfò àwọn tó yẹ kó máa rí ẹ pẹ̀lú wọ́táyé ẹ ti ṣá manamana kí ni sísá jókòó tade ṣe fún ẹ wọ́n ń sọ̀rọ̀ ya ya ìyá ìyá ìyá àbèjì ó tún mú ti jókòó tádé ó tún mú tàǹtì yẹn sí kí ló tiẹ̀ porúkọ wọn ná kí ló orúkọ ló fún wọn ná àwọn ni kinní kan tó ń ó ṣàfún wọn lórúkọ kan. ẹ jẹ́ kí fóònù mi ṣe silent ẹ má bínú ẹ jọ̀ọ́ irú táìmù báyìí tí n bá ṣe ṣó mo gbọ́dọ̀ máa wo mẹ́sàgì. ẹ palẹ̀ nísìn mi ò kí ẹ all right. ẹ má bínú mo ti rí nǹkan tí mo fẹ́ rí ẹ káre o ẹ ń wò mí àbí tẹ fi ń sẹ́ndí mẹ́sẹ̀gì sí mi ẹ ń wò mí silent kọ ní sáà jẹ̀dí olómi gàrí so bó ṣe jẹ́ nìyẹn yín tèmi tó yẹ pé mo fẹ́ ṣe nísìn mo lè tún gbẹ́jọ́ mi dìde sí i wàláì eléyà àwa níṣe ní rubí tá a ti ṣe léyìí o wàláì ànádà yá mo ní nǹkan tí mo ṣe lè gbé dìde fún because èyí tí mo bá ṣe tán just because of account just because of account ṣẹ̀dẹ̀ mọ̀ pé bọ́ọ̀tọ̀ wá sọ pé òun ti ìyá mi mọ́lé fọ́sẹ̀ kan mo lè ṣẹ̀ṣẹ̀ gbé yẹn dìde ń sìn pé mo fẹ́ ṣe kéèsì lórí ẹnu ẹ̀ ló fi sọ mo dẹ̀ ní púrúfù bí tó ti sọ lọ́nlàn ó lọ́jọ́ márùn-ún lòun fi tìyá mi mọ́lé ó nágbára òun ló tó bí ó lòun lòun tó bẹ́ẹ̀ a lè tún ṣẹjọ́ yẹn jẹ́ ká máa wò ná ó possible but ẹjọ́ àkáǹtì yẹn wà láìta láì wọ́n bí ìyẹ́ rè àkáǹtì yẹn ti dàwó mọ́jú fàdíyẹ fún ẹ̀ àkáǹtì yèmí máa wá jọba lórí àkáǹtì yẹn máa máa lò mí ní close ẹ̀ yálàyà ẹ̀ má ṣe àǹfààní nínú ọmọ nínú àkáǹtì yẹn five hundred k ti jábọ́ sí mi lọ́wọ́ gan-an ẹ̀yẹn tún ń kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú ọlọ́pàá tó ní ìgbéfò tó ní àṣírí tó ń ṣiṣẹ́ fún ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ṣí lẹ́yìn ẹ wọ́n ṣí lẹ́yìn tó ní ikú pa yín ẹ ti ṣòfò ayé ẹ ṣòfò ẹ̀mí ẹ ṣòfò ara àti wá àti tó ní ìgbèdè kíní kan tó dàbí nọ́ṣọ́ orí nọ́ṣọ́ nọ́ṣọ́ bí bí ìwèrè kò tì abẹ́rẹ́ ó ń ṣe ṣó lánàá ó bẹ̀rẹ̀ sí ní lọ gbé ṣó tí tí yòódó ti ṣe ẹ à ẹ̀yin pólíìsì wọ́n wá ó ń wà ní pólíìsì ṣó òun wà ní federal ni Lizzy òun wà ní federal ìwọ ń wáìnì pólíìsì kọ́ lè máa ṣiṣẹ́ wèrè fún wọ ṣòro pọ́n yakúrí bíi ti ẹni àwọn tó yakúrí ni tóní tó ń lò yẹn àwọn set àwọn tóní gbèdè àwọn yẹn lọ yọ olórí burúkú abilala lẹ́nu òpònú ènìyàn tó ń ṣiṣẹ́ fún ẹ without investigation kò ń ṣe gbogbo ọlọ́pàá nàìjíríà ló ponú àwọn ọlọ́pàá ní làákàyè èyí tó dẹ̀ ní làákàyè nu wọn tó bá rí wọn tọmọtọmọ wọn wàá rí ògo ọlọ́run tó ń farahàn nínú ọmọ wọn torí pé wọ́n ṣiṣẹ́ eré wọn ò ṣiṣẹ́ burúkú ẹ̀yin máa torí pé ní connection àti wọ́ àti ẹ̀ tolú lọ́pẹ́ tó kẹ́tì ẹ̀ náà pé rí ni èmọ̀ ẹ̀gbà táyé ẹ̀ bàjẹ́ torúkọ yẹn bàjẹ́ náà ló sọ̀rọ̀ ẹ̀ tolú lọ́pẹ́ ọ̀dẹ́gbàmí tí bàbá ò recognize ìwọ àtàbí kẹjàgà òṣì ẹlẹ́kẹ̀ èbú ẹni tó bọ́ síta tó wá bọ́ ọmọ òkókó àti wọ Lizzy Anjorin mi mi tí mi má jẹ́ ń dárúkọ màmá ọba ńlá yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn iṣẹ́ ibi tẹ́ ń ṣe àwọn ọmọ yín máa jẹ nínú ẹ̀ ẹlẹ́ṣẹ̀ yóò ní lọ láláì jìyà èmi ni mo sọ bẹ́ẹ̀ torí ta bá ń jà nínú ayé ìbí ká kókọ́ ìwọ tó bá ti ń jà tó ní kí gbogbo èèyàn kú dandan ní kọ́mọ tó gbé dání náà kó ṣọkú lójú ẹ̀mí ẹ̀ ìwọ tó fẹ́ kọ́mọ lọ́mọ dìde nínú ayé ọmọ ẹ má má dìde nínú ayé kò kì í ṣèpè ni ló ẹ máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ Ọlọ́run ni kò dẹ̀ ní lọ láláì ṣe bí mo ṣe wà mí mọ́ bí mo ṣe bẹ ìjà tó láyé mi tí n bá ní mo fẹ́ sọ òkè dilẹ̀ báyìí wàláì mi ò lè fọwọ́ mi rìn ẹ̀ mọ́lẹ̀ ẹnu ni àwọn èèyàn tún máa ń bù mí ni láti bí ẹnu ọjọ́ mẹ́ta yìí nísìn mo mọ nǹkan táwọn èèyàn ń pè mí tó ń bá mi sọ tó ń bá mi sọ if not mo ti fẹ́ ṣe ṣóòbí ẹ̀mẹrin fáwọn ọlọ́pàá Nàìjíríà pé kí lẹ̀ ń ṣe àwọn olórí burúkú wo náà wá rojọ́ wèrè fún yẹn especially ọmọ gbígbẹ burúkú yẹn tó dàbí tó ní hiv ni ẹjọ́ wo ló ń rò fún yín ṣé fẹ́ kọ́ máa ní Nigeria police wọn ní integrity. Uh -uh nínú nàìjíríà wa kéèyàn kan jókòó sórí social media kó máa sọ pé ẹ tó wá bí òun máa sọ nàìjíríà dè wọ tá ní proof lọ́wọ́ who does that ìwọ ọmọ òfò tó ń pè ní Lizzy Anjorin èmi ti wí níyà ẹ o mo ti wí níyà ẹ wọn ti ṣàkáùntì o àbí wọn ò jẹ́wọ́ fún ẹ lọ ṣe findings lọ ṣe investigation in fact o máa tún sọ owó òótọ́ náà o o tún máa san owó òtọ́nu ó tún gbowó dé <laughs> ìyẹn ló wọ́ sí jù wàhálà bẹ́ẹ̀ ni màmí ń fariga ìnídìí owó ẹ̀ ọlọ́màjẹ ọlọ́màjẹ bí mo yá sọ fún lọ́ọ̀yà mo yẹ má dá wọn lóhùn o ọlọ́run gbọ́dọ̀ jẹ ilé yìí o because àìṣe yẹn báyìí ó dà ní pò jẹ lọ ni owó òtọ̀nà yẹn kò san onígbèsè ní òkú ti jẹ gbèsè gbogbo ayé ẹ lè dénú àkáǹtì ẹ̀kẹ́ bá tẹ́ ń kọbọ̀ ń bẹ́ àmọ́ nǹkan tó máa gbà máa gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ àbí ṣèbí tá a bá dé ilé mi la máa ń pa àwọn adájọ́ olúwa mi ti sọ̀rọ̀ oluwa mi ti sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ àfi tó bá fẹ́ lọ àpíl òkú bọ̀ olúwa mi ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti understand oluwa mi sọ̀rọ̀ tán everybody ṣe my lord àbí báwo náà ṣe sọ èmi ò bá wọn sí bẹ̀ẹ̀bẹ̀ tá ọlọ́run kí n tí wàá tẹ̀ lọ nàìjíríà kí n lọ witness mi ò mi ò sí bẹ́ẹ̀ mo ṣàwọn kí tọ́ bá ti yí tá máa wò no tv tọ́ bá ti dájọ́ yẹn tán wá ní ṣé thank you my lord o everybody máa tẹrí ba <laughs> àbí báwo náà ṣe ń sọ. mo sọ fún sista Tóyìn pèpè rẹ́ǹpẹ̀ ń gbà yẹn wọ́n fi ẹ lẹ̀ mo ń sọ fún wọn gbà yẹn tó yẹ pé gbogbo àwọn tó máa ń ṣorí burúkú pẹ̀lú tó yẹ pé nàìjíríà ẹ má tẹ̀jẹ̀ ń sọ pé nàìjíríà ẹ jẹ́ kí n sọ pàwá yorùbá ẹnu òkò irú kéèyàn mẹ́rin nínú àwọn tó ń ṣorí burúkú yẹn kàn gbé ẹjọ́ ẹ̀ lọ sí the same court lẹ́ẹ̀kan náà erí pádájọ́ máa erí nǹkan tó máa ṣẹlẹ̀ sílé ayé ẹ̀ bọ̀ kò sí rẹ̀ pọ̀ kò pọ̀ sí búkìrú ẹ̀ ṣẹlẹ̀ sista Tóyìn peperempe tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbà yẹn gan ẹ àjọṣẹjọ́ yìí in fact màá tún sanwó lọ́ọ̀yà àǹtí yìí wọ́n fariga torí mi ò sanwó lọ́ọ̀yà eléyìí ta ni wèrèwé lélẹ̀ mò ń bọ̀. why don't you enter plane and go go and teach the police how to do their job orí ẹ burú ìwọ ló ṣe ọmọ ayé yẹn kò ní dáa fún ẹ kò ní dáa fábíkẹ́ jagaba ẹ máa ṣòfò ara ẹ máa ṣòfò ẹ̀mí ni kí ló wá débi ṣé òṣì èrè ni èmi ń wá ọ̀dọ̀ yín wá kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ náà níbi tí mo ti celebrate ọ̀gá yín tẹ́ wá kọ́mẹ́ǹtì síbẹ̀. Si ibi tẹ̀dẹ̀ tí ń blọ́ọ̀gì mi ẹ̀ lè rí kọ́mẹ́ǹtì mi àti fake idea ẹ̀ lè rí kí ló dé tó wá kọ́mẹ́ǹtì lọ́dọ̀ mi kí n lọ tíṣ Nigeria police bó ṣe máa ṣe àwa máa sọ fún wọn ìyá tó bí àwa tó bá ṣe nǹkan tí ò tẹ́ lọ́rùn a máa pe mọ́mi wa jókòó mọ́mi mi mi láì kẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe a máa sọ fún àwọn èyí tó jó lórí burúkú inú wọn ẹ gé e kẹ́ fi wẹ́sùn sí ìyá yín lẹ́sẹ̀ ẹ gé e Nigeria police wọ̀ kì í ṣọlọ́run kò sí nǹkan kan tó sọ pé kó o dúró síwájú ọlọ́pàá báyìí kọ́lọ́pàá fẹ́ kó máa bẹ́ẹ̀ sọ nǹkan tí ò lọ kó má dúró tì kó sọ pé no stop it ẹ ya wèrè ni ẹ wá sọ ọlọ́pàá dán lọ́hùn tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní play nǹkan téèyàn sọ ń pọ̀ ọlọ́pàá ṣe é lórí social media kí lẹ fi wọ́n pè náà wọ́n ṣọ́ lọ́hùn ọ̀rẹ́ aráàlú náà pé wọ́n tán bá dẹ̀fẹ̀ jọ̀rẹ̀ wa máa jẹ́ kán mọ̀ ni pé kí ló ń ṣe yín ẹ̀ kì í ṣọ̀rẹ́ èyí tẹ̀yìn ṣe yìí ẹ̀ ń ṣọ̀rẹ́ kò ń ṣe gbogbo wọn mo ti sọ bí mo ṣe sọ o But lórí burúkú inú wọn táwọn olòṣì orí fúrákàsì ń lò náà ẹ jẹ́ kí n lọ wanted to gbàgbóró mò ń bọ̀ ẹ jẹ́ kí n block ṣé kí n block wèrè àbí n delete comment ẹ̀ ọmọ òfò ó ní comment sọnù wọn ò ní lè gbójú wá àbíkú dẹ̀ ló máa ń ṣe Kwame please what is your number? ẹ jẹ́ fún yín nọ́mbà mi mi ì fẹ́ pé nọ́mbà mi lè san online jàre ẹ wá gbà nínú inbox mi ẹ wò mo ẹ̀ṣẹ̀ change ẹni tí bíyàn máa ń disturb ẹlẹ́dàá ọ̀tọ̀ èèyàn ẹ wọnú inbox now block him okay tó bá ti padà wẹ́ bá ń gbé orí pupa lé lórí kí n lè block ẹ̀ nísìnyí mo ti delete comment ẹ̀ mo máa ń block èèyàn tẹ́lẹ̀ ní mímọ̀ wáyé máa fẹ́ delete nsìn ní kí n kọ́kọ́ fún wọn wọn nínà bọ̀ tó bá ti padà dé nsìn máa block ẹ̀ padà kọ́mẹ́ǹtì wèrè irú rọ́bìṣì wo nìyẹn now ìyá odó tí gbogbo èèyàn mọ̀ sí Dorcas Adéyínká olóyè chief dorcas adéyínká so a ti ń rí ó ti lé ní bí ọ̀sẹ̀ mélòó ta rí pé ó dàrí pé ó ti ń lọ bí ọjọ́ bíi mélòó sìn a rí oríṣiríṣi lọ́nláì pé wọ́n tẹ́ẹ̀dì ni gbogbo àwọn ẹ̀sùn tó kà yẹn ó nágbára púpọ̀ kí ènìyàn dẹ̀ wà báyìí ṣé ẹ ti ṣe fáìndìsì débi pé ẹ fi dìklẹ̀yàn wọ́n tẹ́ẹ̀dì tẹ́ẹ̀dẹ̀ tún tẹ́ẹ̀tú tàgẹ̀ pé ó pa èèyàn níyẹn Nigeria police ẹ tàgẹ̀ pé ó pa ènìyàn àbí àbẹ́mi ni mi ìka dáadáa ṣáà lè rẹ́ni tó lè pè tó lè ṣàlàyé fún mi. ẹ tún sọ ni ó pa ènìyàn ìkíní ìkejì.